ẹ lè máa wé kú gbogbo ẹ ò lè owó tí wàá o ìyá mi ẹ̀ka wọ̀ ọmọ yìí ẹ kàn sọ̀rọ̀ ẹ̀ ní ìṣẹ́jú kan. nípa àti mọ kẹ́kẹ́ fún microphone bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ mọ́. ọmọ rẹ̀ dùnmú ni ìgbórí àṣà ọmọ àfọ̀tàwọ́rẹ́ mọ̀ ni ọmọ ìlẹ́dìí yóò gbogbo máa bọ̀ ó yí bí àwọ̀ kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìjẹ̀bú àtọ́ṣe ọ̀nà ọmọjọ́ bí arére wọ ọmọ àṣà bẹ́ẹ̀ ni ìgbórè náà ni tinúkẹ́ àtakò tójú olóko gbọ́kò ìtòjú mi kú lágbára lọ́dọ̀ náà agbọ́dọ̀ ò ní ká ẹ̀ ó ní dààmú ò ní ṣọ̀fọ̀ ọmọ ò ní gbọ́mọ̀ bí ó ní rí ìjà aráyé ò ní tààrà ọ̀run ìwọ àti ọkọ rẹ àti ogún àtọmọ rẹ ní agbára ọlọ́dọ̀ ọlọ́yin tó ń ṣe lẹ́nu ṣì máa ṣe nílé ìbò o máa la ṣe nílùú òyìnbó o kọ ọ̀rọ̀ ọmọ o àjèrè ọmọ rẹ tinúkẹ ọpọlọ rẹ kò ní dàrú wọn ti fẹ́ gba gbóúnjẹ fún ẹ ẹ bẹ́ẹ̀ bá gbó kòkòrò sí ìkan náà sì ní bẹ́ẹ̀ gbó gbàwọ sí ìkan náà ní nítorí ìbòrè kò gbọra rárá olè lánàá dáná léṣẹlẹ olè gbóná onírà kò ní kọ ẹ ọmọ dáadáa lè tòun ọkọrin tó tí ọmọ mi ti dé lọkọrin ọkọrin àfẹjọsùn nìyí láyé. Ah. ẹ̀kọ́ bá ń pàtẹ́wọ́ fún yẹn. ìjọ tó ti mo fi tí mo fẹ́ nílé. àṣì ọmọ yín ló ṣe. bí mo wá àbúrò nílé ẹlẹ́rìn ọ̀gbìn lóbó.